ọba nínú tọ́wọ́ lè tà bá ní wọ́n tẹ̀lé èèyàn ni. yóò ní pàjá èmi ah! ò ní tẹ̀ yìí. mo ṣe ètò òṣè àkàlà ṣe àwọn ẹ̀bọ. ẹ fún máa bọ àwọn ẹ̀yin náà ṣe tiri báyìí ẹ rí i pé àwa ṣeré. a lò fẹ́ pé kìnìún ń bọ̀ lọ́nà kí ẹ̀ bá mi mọ́ ẹ́ lákòó yàrá kọ̀ kí yàrá kọ̀ kìnìún ni ọ́ ó ṣàlù kẹ́sì kìnìún ọlọ́lá jù. mákàlá dùn. movie ọ̀gá gba níbi káṣe sinimá another big movie tún lélẹ̀ yóò sílẹ̀ Makanaki làkọlé rẹ̀ ó gbóná prime ní blockbuster ó ń borò. Sìrú Makanaki yagbajagba fúlẹ́jì ọ̀tá gbìtì sọ́ra ẹni kànnàkànnà wọ́kìlù máa lọ́kọ́lọ́ ń fi gbé ta ọwọ́ lọ́wọ́ lọ́mọ tuntun fi ń jẹun ẹsẹ̀ lẹ́sẹ̀ lòkun bá dé sàrẹ́. Sìrú Makanaki pàdé sábẹ́ òòṣà. gbẹgẹdẹ bá gbiná. níbo la kùsí ká jáde mo ṣe tán mo fẹ́ bá gbogbo yín tán èmi òòṣà èmi òòṣà èmi òkúta nípa èjì tẹ̀lé lónìí. iná júná lọ apáńpá ikú bàbá ọrùn kèrègbè bàbá àdó. ikú jẹ́ kí n kú ọ̀tọ́ bá kú. ṣé o fẹ́ wojú mi ni. báwo ọlọ́mọ̀ràn èjì wọn hmm. kì í dájọ́ ọkú rẹ̀ kọ́dọ̀la èsì ọmọ àyìnbá kì í dájọ́ ọkú tiẹ̀ kọ́dọ̀la òní náà ni fún ọ. kọ́lé kẹlẹ̀ siro ma kana kí parada o de wura. àwọn agbófinró ń gbé sigasiga. ọdúnladé adékọ́lá ló ń wò sí ọlọ́pàá mọ́ ẹ jẹ́ kí n fi sílẹ̀ báyìí sá tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi tí mo náà nífẹ̀ẹ́ àwọn fámìlì. agbófinró wojú àkùsìrò ma kana kí gbogbo abẹ́rẹ́ crime story tó gbóná action packed movie ní suspense inú àlejò another blockbuster ah! written produced directed and packaged by Tunde Sobayo Siro Jagunmolu director starring ọdúnladé adékọ́lá Akande Sumaya Siro. Fẹ́tí Abalogun. Papa yóò du alalude. Taiwo Asano Gogo. Láìdé Bakare. Kami Kọ̀rẹ́dé. Kọ́lá Jẹ́yẹmí Awilo. Jami Wazis. Akiola Ya. Austin Manuel. Azimade Sinajagaba. Don Richard. Lẹ́kọ̀ọ́ Latunji. Ayọ̀dé Akéde na Mr Paragon. Bọ́sẹ̀ Arẹ́gbẹ́sọlá. Olúolówó Gẹ́mari Jan. Juliet Jato. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun yìí. Siro Makanaki. Sọ́tájú ní English. O ti jáde sórí fi CD báyìí. Marketed and distributed by Great Pictures Sherike movie ọ̀gá àgbà nínú kàṣẹ sinimá movie city àmì arena shopping complex bọ́ládé Òṣòdì Lagos ó tún wà ní kọ́má roll multimedia àti mercury pictures l'arena Òṣòdì sinimá titun sinimá kanadi multimillion naira project ni àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀ ó ti jáde rabi ọkọ bíi.